إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له <clears throat> ومن يجرم فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك عميد مجيد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ọ̀pẹ́ni fún الله أبا ṣe الله تعالى ààrẹ ẹlẹ́dàá dúpẹ́ fún Allah lórí dídá wa sí àti ṣíṣẹ́ wa kù lórílẹ̀ látàrí ti Islam àbẹ́ ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá kí ó mẹ́lẹ̀ wá ní dáẹ́rà Islam mo jẹ́ ìgbé kò sí ẹni kankan bó ti ulẹ̀ kó tóbi tó tàbí kó kéré máa sí ẹ̀dá kan tí ìjọ ti tọ́ fún ní ti òdodo ẹ̀yàfi àwọn òta ààrà ọba tí ó kù méjì gbèlé mẹ́ta ọba olùdáwà ọba olùdáwà fúnra rẹ̀ ọba tó ṣe wípé lẹ́yìn tó dáwà kan ìntàmà fi ṣẹ̀mí ó tún dá tiwa pẹ̀lú kí nǹkan táàmù ti ṣẹ̀ ní ilẹ̀ àti pẹ̀lú wíwà tó wà pẹ̀lú wa bó bá ṣùgbọ́n tí yóò tún fẹ́ ká máa bẹ lórílẹ̀ ìmúbá ní ṣẹ̀ ní ilẹ̀ ó máa bẹ àwọn tásìkò wọn tí ìtó àwọn ó máa lò ó máa fi ṣẹ̀ ní lọ ṣùgbọ́n àwa tàbí ẹnikẹ́ni tí àsìkò rẹ̀ bá tó lórílẹ̀ onítọ̀hún yóò sì máa lọ tí nǹkan táàrò tó dá ìṣẹ̀lẹ̀ ẹ̀dúró lórílẹ̀ tí ó sì wà ń bẹ̀ ṣùgbọ́n kò ní ṣàǹfààní fún òun afẹ́dùn tàbí sínú tàbí sódì yóò máa wà ẹni tó bẹ́ẹ̀ lọ ààrẹ kò lè ní afẹ́dùn ní kò lè fà sínú sínú kò sí lè ti ìta àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n mójú tó wẹ́ àwọn tọ́jú rẹ̀ ní àbí wọ́n wò àwọn òbí máa ní atẹ́gùn yẹn sínú mọ́tò máa ní sí oúnjẹ táàjẹ táàjẹ́ṣẹ̀mí omi táàmù ní àmúṣẹ̀mí yóò máa bẹ fún ẹni tí ó sí láyé mọ́ kò ní lè jẹ́ bí wọ́n ti fi lẹ́nu kò ní lọ yóò máa rí omi kò ní lè mú yàtà sí lẹ́nu kò lè lọ àwọn tí wọ́n wà láyé lásìkò ni wọ́n sí ìtò wọ́n máa sí oúnjẹ oúnjẹ jẹ wọ́n sì máa rí omi òní mú bí ó bá jẹ́ pé àárẹ̀ lẹ́nìkan ṣe láyé tí wọ́n bá sọ mi sí láyé òdù ìgbẹ́ni tí ó ti kú láyé tó ti kú ní ọ̀sọ̀ mi sí láyé àkàrí gbówú náà ọlọ́pọ̀ ṣàánà gbogbo agbára pátá ti Allahu Ta'ala ní ṣe torí náà àwọn ìjọba tí ń ṣẹ̀ ní oúnjẹ ìlúdárúkọ afẹ́gùn oúnjẹ omi tó pàtàkì jù ń bẹ kó jẹ́ káwà tó wa dúró tẹ́ni tí ń ṣẹ̀lẹ̀ ọba tó jẹ́ ṣẹ̀mí mo jẹ́rìí ní àwọn orúkọ èyí tó rẹwà àti àwọn ìròyìn èyí tó gọ̀ǹtíọ̀ tí kò sí ẹgbẹ́ fún tí kò sí ọ̀gá fún aláàpá sọ ìpé òníkan ní ìjọsìn tọ́fínì tó lérí láàrín ọ̀rọ̀ díẹ̀ nínú àlàyé ọba rẹ̀ nípa ìṣẹ̀dá ilé gá torí pé ń bá aṣọ yìí kò sí ẹ̀dá kankan tó lè ṣe nǹkan náà mo jẹ́rìí fún olùkan jọ ti tọ́ sí ìlú tọ́ sẹ́lù mi mo jẹ́rìí pé olóra òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sí gbogbo àjẹ́ pátápátá kí a ń wa sallallahu alaihi wa alihi wa kó máa jẹ́ àánú fún bàbá máyí èèyàn bẹ̀ ní o bẹ̀ ní o ẹranko bẹ̀ ní o kódà tó fi lórí àwọn igi inú oko ìkẹ́là náà jẹ́ fún gbogbo wọn àwọn ilé báyìí ní ti n'ala àánú gbogbo àgbáńlá ayé a ọ̀rọ̀ sọ́tán àti ṣàlàyé ẹ̀ ẹ wọ àwọn ẹranko nínú ọ̀sán àti gbàjá àánú wọn àbájọ sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sọ fún wa ọlọ́run ọba ní kí ọlá ti kọ ìtànà sí dáadáa ìmọ̀ ṣe nǹkan dáadáa ó kọ́ lórí gbogbo ẹ̀dá ìpàpàpà nítorí náà ìdá ọ̀tàlìtùn tí ẹ̀yin mùsùlùmí tẹ́ bá fẹ́ pa nǹkan kan nínú ẹran fáà nínú ìkéṣìlá ẹ ṣe dáadáa ẹ pa ẹran ẹ dáadáa ẹ má pa nípa fún pa ìdí nìyẹn tí apá kan nínú àwọn àfáà ti sọ wípé ejò jíjẹ nínú ẹ̀rí tí wọ́n ní wípé ànábì ní tàbá pa ẹran dáadáa wípé ejò wọn dáadáa àmọ́ pa wọn ní ejò ẹ̀pà àkábà nínú ẹ̀rí fáàtì wọn lè kíplà ẹgbẹ̀rún dáadáa fàlẹ̀ àṣọ́dá àdúkò ṣàfọ́ọ̀tàbù ọ̀kọ̀ọ̀kan ló mú kó ní pé òun pán ọ̀bẹ rẹ̀ kò mú dáadáa àṣẹ mímú ọ̀bẹ nígbàtà bá fi ọ̀bẹ tó mú ẹran kò ní jẹ́ kí ìnira bá àyàfi díẹ̀ ṣùgbọ́n tí ọ̀fẹ́ ò bá tó jẹ́ ọ̀fẹ́ tó kú lẹ́nu ni yíyùn bá ń yìn tó ń gé díẹ̀ díẹ̀ yóò máa já sí wa díẹ̀ fún ẹni tó ti gba abẹ́rẹ́ rí dáadáa tí wọ́n bá fi abẹ́rẹ́ tí ẹnu rẹ̀ mú dáadáa

èyàn kàn dédé ká ẹ̀jẹ̀ níbo lè jẹ́ ti wá nítorí pé ó mú fẹ́ẹ̀fẹ́ nǹkan tó gẹ̀yẹ̀ yẹn ò mú èyàn máa mọ̀ pé fún yẹn tó gẹ̀yẹ̀ lójú ọ̀rùn ọlọ́run ṣàrọ̀ so anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àánú ló jẹ́ fi gbogbo àgbáláyé àwọn ìrẹ òjíṣẹ́ àyàfi pé kó jẹ́ ìtẹ̀ fún gbogbo àgbàláyé a tó lè máa ọ̀nà ní ìwà láti ní sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sáà tó fi jẹ́ ẹran ní òòdú lọ́nà gbogbo àwọn ẹran tí má jó lọ tó kù lè ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò máa bẹ lọ́rùn àwọn tó sọ ọ́nà sí pápá wọn nítorí ìkiri nítorí pé àwọn ẹran yẹn ti kú sí pípa àwọn sì ní ìlú yẹ tàbátọ́ kò ní jẹ́ káàkiri ẹwà ọmọ ẹran àwọn òkúté ọmọ ọ̀yà gbogbo iná òkú wọn pàtẹ́ bá lọ́nà òkè táwọn èèyàn sọ náà ẹgbẹ́ òkun wọn bá sọ wa nípa ẹyẹ ẹmọ́ sọ́ọ̀kù lẹ́yẹ ẹmọ́ ta ẹyẹ ní rọ́bà ẹmọ́ àrẹ́bì ní gbogbo ẹni tó ń pa ẹyẹ tó fi ń ṣeré tí ò jẹ́ tó bá ti jọ kẹyìn ẹyẹ ó dìde lẹ́ni tí ó mọ àrùjọ fọ́lọ̀ ń pé ìrẹ́ ẹlẹ́dà mi ò lágbájá ọmọ lágbájá ó pa mí ó kàn pa mí ṣeré kò jẹ́ mí o lọ́dọ̀ oníjẹ́gẹ́ ìlú kó wà wọn kan wọ̀nyí oúnjẹ àánú oúnjẹ ìkẹ́ fún bánú fún àwọn ẹranko gan fúnra wọn ẹwọ́ àgbẹ̀

gbogbo àgbẹ̀jẹ́ ẹran náà gbóúnjẹ nǹkan oko ẹ̀ wọ́n kọ́ kọ́ọ́lẹ̀ fún àgbẹ̀yẹ tó ń ṣètọrẹ àánú sọ́dàkọ̀ torí láti àbájẹ lẹ́gbẹ̀ẹ́ kan ipe ọjà jẹ ẹgbẹ́ ọ̀hún àbókèsí wá ìgbà náà yóò lè òkèsí ti jẹ́ tó tẹ̀ wá jẹ́ àbí òun wo orí èyàn ó dé bẹ́ẹ̀ gbà ẹni bá wọn kí tí wọ́n fi wá bu káṣù tàbí fi wá náà gbogbo ẹ̀ alábí gbogbo ẹ̀ wọ́n máa kọ́ lẹ̀ ní kí pé ṣe sọ́dá tọ́ bẹ́ẹ̀ bá bá ń jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó ń jẹ́ ní kòkó táwọn àjà làwọn jẹ èso kòkó ẹ̀ tó ṣe ẹni ní màdàmàdà àwọn àpá ọ̀dá àlàyé àwọn àpá ṣúnmọ́ kí lèyìn lè ṣe òṣìṣẹ́ páàkì ìdá abẹ̀lọ́n ti lọ tó bá ti rí jù àwọ̀ aṣọ́kàlà ọ̀hún lóru àlọ́ pa kò bá gbogbo ẹ̀rì wọn máa níbi tí wọ́n rẹ̀ ilẹ̀ tí wọ́n máa ń sáàkùkù sí òun náà ní orí sáàtì ẹ̀ fún dábínà ó máa ń sáàtì bẹ̀ ó bá ìgbìnkà tí ń bá gbàgbé ó máa ń sáàtì bẹ̀ òun náà ní ṣùgbẹ́gbẹ̀ òun ni òun ni ó máa ń sáàtì bẹ̀ ó wá ní pé dábùnì yìí ń dé kù ta ní ń jí òun ó sì ṣọ ló bá dalẹ́wọ́ aṣọ ló bá rí fàídàbì dáàbà ló bá rí ẹ̀dá tó fi ń bọ̀ wọ́n ní ẹ̀dá ẹ̀dà bí kàlìgùláàmùlùmọ̀ọ̀tẹ́lì bí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bàlágà ọmọkùnrin bí ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ bàlágà àjọ lójú gbẹ̀gbẹ̀rẹ̀ ṣe tó wọ́n nígbà tó kàn súnmọ́ ló wá ní máa kí ni ọ́ insom aljinnu èèyàn ni ọ̀dá ìjẹ̀nú ẹ̀dá yẹn ti dàdó pé jí ní jù ní àjẹ̀nú lò àjẹ̀nú wọn ọwọ́ rẹ̀ kà na wíkìnì yàtẹ̀ na wà rẹ̀ sí wọ́n ni ó ṣe ìyàfà ìdẹ̀ ìyàfà ìkẹlù ọwọ́ bá dọ̀wọ́ ṣáàrù ṣáàrù ṣáàrù irun ọwọ́ náà tún di irun ajá tó wá sọ fún pé lápọ̀dẹ̀ alimẹ́tì jìnnà àwọn àjẹ̀nú yòókù mọ́ òun pé kò sá àjẹ̀nú kan tó burú tó òun nínú gbogbo àwọn àjẹ̀nú ó lọ́dọ̀ fún wa èyí ó bẹ̀rẹ̀ ọmọ tó

nígbà tí wọ́n dé Mísírọ̀ ìyẹn ní Egypt pé àwọn fẹ́ tẹ̀síwájú kí iṣẹ́ ọlọ́run kò sí iṣẹ́ ọlọ́run kó máa tẹ̀síwájú tí wọ́n lọ dáàbì jẹ́ pé níkọ̀ ìrọ̀ wà nílẹ̀ ìgbà tí wọ́n ní ọjọ́ pẹ̀lá àwọn ẹranko olóró àwọn ẹran burúkú àwọn ẹran tí wọ́n pè ní apààyàpà àti àwọn ẹranko abìjà wàrà tí wọ́n pè ní carnivore òní wọ́n bá ń bẹ̀

èyí lọ́rọ̀ ó dàbí ọ̀rọ̀ kan tí mo ń sọ lánàá pé ṣe àná Islam ní ó yàtọ̀ ó ta àwọn ìyọ ó sì dádúró lọ́tọ̀ sí gbogbo tí ń jẹ́ pé kò sí lè má rí bẹ́ẹ̀ ọlọ́run ní àtìmọ́tù lákún di ìnákùn wà àtìmọ́tù àlékún ní àmẹ́tì ẹ̀rí àtìmọ́tù lákún di ìnákùn wà àtìmọ́tù àlékún mo parí oore fún yín pátápátá mo parí ẹ̀sìn mo parí pátápátá ẹ̀sìn yín mo tún wá mo tún wá parí oore síbẹ̀ wà rọ́bì ìtù lákùnrin islam àti ìmọ̀ mo wá yọ́nú sí islam ẹ̀sìn ìtọ́wọ̀ ọba ní òní parí òun lòun ṣe fúnra òun ló tún yọ́nú sí tó lè láàyè nínú tí islam fi tọ́ àwọn yọ ni pé ìgbésí ayé ànábì àtàwọn sọ̀hábà tí gbogbo mùsùlùmí tẹ́ èdò ní nínú alákọọ́lẹ̀ tí ò ṣe tako ọ̀tọ̀lákọọ́lẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ eléyìí á ti mọ̀ pé àìlọ́ ni wọ́n ń pa ìta ó nìtàn bàbá kan bẹ kìí ṣe Islam àwọn ìtàn táa lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà pódodo ni nítorí páa lè tọpasẹ̀ ẹ̀sán dọ́bẹ̀ tó sọ pẹ̀lú ẹ̀kọ́ tó ní máa wo ìtàn ìsáré tí kó bẹ̀ títí fáàbì táwọn yọ nìyẹn tó bá wà láyé láàrín ẹrí ẹ̀rẹ̀rẹ̀ Jésù ní rẹ̀ mélòó ló mà níjọ́ tí wọ́n bí àwọn èèyàn mélòó ló ń bẹ̀ kí ni wọ́n sọ ìgbà tó gbà lọ́mọ ọdún mẹ́ta sí ló ṣe ọmọ ọdún mẹ́rin ló ṣe ọmọ ọdún márùn ló ṣe ọmọ ọdún méje tànábì ó rí gbogbo ẹ̀ yá tó bí ó mọ̀ gbogbo nǹkan gbogbo bí jẹ tó mú ó rà tọ́lẹ̀ rẹ̀ níjọ́ tó mú omi gan mi pa lórí wọn ó sọ kí ló bóòrà náà ní ṣe ṣe nígbà tó mi pa lórí níjọ́ bánà bí sùn tí ó tètè jí kásùbà tó kò jẹ́ wọ́n kí wọ́n bẹ̀ fún ẹja sún síwájú sọ̀lọ́wọ́ àríwá àríwọ̀sá gbogbo wọ́n sọ jọba nù bí ìgbéyàwó èlò ló san ní márùn fún ìyàwó kọ̀ọ̀kan wọ́n sọ níbo lànàbí lọ nígbà fásitì ìfẹ́ sí àìṣà ó lọ lé àbúbákì ó lọ fẹ́ níbẹ̀ èyí torí àsìkò kí n tètè padà àwọn ẹranko yẹn wọ́n tò àti àwọn tó lè gbọ́mọ pàn àtàwọn tó lè gbọ́mọ lọ́wọ́ àtàwọn tó wọ́n so mọ́ nínú wọ́n dá sí tò lọ́wọ́ ọ̀wọ́ báyìí wọ́n tò jáde kúrò nínú igbó pátápátá wọn lọ bòmí ìlú yẹn ń pè ní kọyọ̀rọ̀ lónìí ìlú ìsìláàmù ni ìjọba àwọn àbíbẹ̀ tẹ̀lẹ̀ ló mo fi ní wọ́n láyà tù kì ní ń lọ káláwà ní á ẹ̀já

dákùnjẹ́ fún ọ ní kìíní kan bẹ̀rù ní ìpì tó bẹ́ ti mílẹ̀ fún ọ ní kìíní kan tó bá nìlò. kí ní àyà sí ìyìn náà ní tó wà kòránì bó bẹ́ ké láàárọ̀ báyìí ọlọ́run olùṣọ́ kan tí ó tí oòrùn ìgbé ìjọm pé alágbárí ìgbà ń tàtà ẹ̀yìn náà ìwò ní ìsì oko owó tó nìkan ọlẹ́lọ́lẹ́ naira tó bá lẹ́yìn kan nígbà tí ọlẹ́lọ́lẹ́ naira ẹ jẹ́ ní 2000 naira ẹnìkan wá mọ́lẹ́ naira ọ̀sọ́ta orí ó lè ní rárá o ìgbà tó yẹ pé tọrẹ tọrẹ ní àrùfẹ́ kó rí pé káwọn èèyàn tó mọ́ láti mú àwọn lè bí bó

gbogbo àkàlà ayé ẹ gbàgbé tí mo sọ délẹ̀ o ọ̀rọ̀ àwọn oníkọ̀ọ̀kọ̀ tí mo ní ẹ̀yìn kan dìgbà làwọn akákòókò ìjẹ́lú jẹ wá pé tó wá ìṣẹ̀ṣẹ̀ ìyẹn lè ṣọ́ bó bá wá lálẹ́ sá lọ wọ́n gbé mùsùlùmí ni ọ́ kù sí ìkó tó ó sì sọ pé òun jẹ kí ẹjọ́ òun lódà oúnjẹ kan bẹ̀rẹ̀ jẹjọ kan nípa wá jẹ́ lọ́pọ̀ jẹjù bẹ́ẹ̀ lọ oṣù gbọ́dọ̀ padà wá máa pa oṣù bá padà lọ. ó jẹ́lẹ̀ sábò rẹ́rà rọ̀dí àwọn ọba láàánì àbò rẹ́rà ní ànábì yan òun ní ọdẹ kó òun máa ṣọ́ jáká nínú mọ́ṣáláṣí zakatul fitri ìgbà tó tòun ló ń bá rí bàbá kan rábí àgbàlagbà ló wá ń jí nínú ẹ̀ ló ń bá mú àbá wọn bínú takú òun ní bùkátà sí ní ebí ní òun sì láwọn ìyàwó àtọmọ táwọn jẹ nínú kàrà mú tó dára wà ní kí ló láàrin àti ẹni tó mú olókàn gbàgbà bí àtàwọn ará ilé yóò máa ìgbàdílẹ̀ tún sí ó tó àwíjàre yẹn ló tó àwárí ìtànẹ́ ló tó wí ó tó gílẹ̀ àlọ́bí ṣé kí ló tún jẹlẹ̀ ó tún sọ pẹ̀ ànábì ìrọ̀ o

àlẹ́wà ní ìrẹ́ àbú rẹ́rà ní òtí ẹ̀lẹ́ni yẹn olóòwò mọ́ ní ṣe ìtọ́ọ̀nù àjẹ̀nú kan ló mú lóòrù tàbí káláwà ní ìgbè yóò kọ̀ṣẹ̀ mú ara ìyẹn kó ti máa ṣẹ́ gí àwọn àgbàbí wọ́n láyà mi torí náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ta ọ̀ṣìdì ló ṣẹ́gun ẹ ìmọ̀lọ́ọ̀lọ́kan pé èèyàn bá bẹ̀rù ọlọ́ gbogbo ẹ̀dá òun àbẹ̀rù ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ìtọ́nà ọ̀dá bàbá wa jọ ọ̀gbọ̀n táwọn rí táwọn àtàwọn ẹlẹ́bọ̀ wà kó wọn ò lóògùn kankan lọ́wọ́ ní gbogbo wọn àkọ́pọ̀lọpọ̀ wọn ó a máa dùn mí pé mo gbàgbé ní ìrántí béèrè orúkọ àfáà yẹn torí pé níjọ́ tí ń bá mi àwọn ìbéèrè tó ń béèrè lọ́wọ́ mi ní central mo gbé ìlú ẹni yìí fẹ́ dọ́gba mo fẹ́ gba lẹ́tà yìí lọ òmìnir ìlú títà ń bí mi ẹni ṣé mo mọ odò kan lórí sánà tí ò padà rí mọ́ tí mo mọ́ olúwa ń ṣàlàyé mo rántí ń gbà yẹn ìjà kan tí wọ́n jà lórí àdìrí tí wọ́n gé ọwọ́ ọmọ tí wà páàkì àbá ẹ̀dẹ̀ fi kan mo mọ̀ nígbà tí ó tún agbọ́ ọwọ́ ẹ̀dẹ̀ dúró èmi wá ṣàlàyé fún débẹ̀ ó ní ìjẹ́ mo mọ̀ wípé ọwọ́ yẹn padà jábọ́ mo ní rárá olóòpàdà jábọ́ fi lọ béèrè ó nígbà tí wọ́n délé kí ó padà lẹ́yìn ìjà ni ọmọ kí òun wá béèrè lọ́àbà tó kí lo bàbá kílẹ̀ kà sí ọwọ́ mi ìjọ náà èdè ju olówó àfáàní sọ pé kò sí ẹ̀ fátíà lòún ké sí tó ń tutọ́ ni ó ló ní fátíà lásán olówó yẹn bẹ̀ jábọ́ bá wọn ó ní kí n lọ béèrè fáti àwọ́sá tó sọ ní ọwọ́ mi jábọ́ padà níjọ́ náà kò fi kọ̀ mọ́ kò dúró mọ́ ọmọ rántí mo mọ̀ tán yẹn mo mọ̀ bá kíkí ní ẹ̀ṣẹ̀ rẹ̀ máa máa gé ọwọ́ àfààní bàbá àwọn ẹlẹ́kọ̀ọ́ ń jà àfààní wa fi kò ó kàn jẹ ní wíjọ wíjọ tí ó fi tọ́sùn sódẹ̀ táwọn ẹ̀ṣìn ni wọ́n ń pè ìgbà táni yóò fi bá kájà yẹn gbọ́n mọ́ kí ló jẹlẹ̀ bí kò ní ṣiṣẹ́ ó náà sọ pé ẹn bá kéèké bá táyà kéèyàn ké máa jà bẹ́ẹ̀ lómi ó tó kúté wà lẹ́yìn òkúté ti ta èmi èmi ti kápá sí àti sálà kejì ọmọ fẹ́ sọ pé kí ẹnìkan bá mi ká sí ma ní mọ́bà ń ká sí ìwé ní ká fúnra mi wá ká fúnra mi torí ìyẹn bẹ́ẹ̀ ni mí lára mọ́kànlá tí mo ṣe ká ó sì ń tù mí arábẹ̀ ń tù mí títí oko ni mo sùn sínú mọ́ṣáláṣí òun ni àkékè òun wá ta mi èṣù wá fi sí mi lẹ́nu pé àwọn kan ló rán sí ọ̀rùn sàtàní olófíìsì mi lẹ́nu iṣẹ́ ìtọ́nù ẹnìkan kan wà kéèkéé jíṣẹ́ ẹ̀fí ẹ̀mí okó níbẹ̀ ìkùsẹ́ tó náà sí mi okó okó ní tẹ́ gbọ́nà àkéèkéé máa pọ̀ sí okó wọ́n mú rèké wọ́n jẹ oríṣiríṣi nǹkan bọ́ ò ní sí mẹ́ torí tó bá ti lè sórí àmì ẹ̀yàn wọ́n ìyẹn ni wàhálà dé ṣùkọ́lọ̀ ó iṣọ́ kí n tí mò ń sàlàyé nítorí àsìkò òun sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa rahmatan lil alamin ààrùn ànábì jẹ́ ìkẹ́ ànábì jẹ́ fún gbogbo àtàlà ìpapapa èèyàn ní o àlùjànnú ní o ẹranko ní o tó dàbí lórí àwọn الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد أي رسل الله وبعد أما جبت الله وبعد تسيني أتيني مسلمين الله ما سوى لك وكوك ìsúnkì ilé ayé méjì péré ni pé yóò bá ti jẹ́ mú wì ní ìpìrí ló jẹ́ ó wá ní ìrànràn ó wá ṣe kí ni ó ní ìrànràn ṣùgbọ́n ọ̀kan náà ni gbogbo àti mùnáfìkì náà kèfèrí lòun náà ìdí tààbí pé ń kèfèrí ni pé níta gbangba ń ṣe bí mùsùlùmí wọ́n fi lọ wá òkè kèfèrí ní àmọ́ ìpínlẹ̀ mùnáfìkì ní ó lọ jiyàn tàbí kó pè wá sílé ẹjọ́ pé àtòrí kébìrì tó sì bá wọn kí ní ṣe ẹ̀rí ní wọ́n sáájú tó tó sì wá kí ní ìbájọba rẹ̀ ní tó bá adájọba ní oúnjẹ bí ẹ̀sùn òpin ní kébìrì nígbà tẹjọ́ ń kí ní tẹjọ́ ń dá ọ̀ torí pé tí wọ́n pè ní ní fáàkù ìṣàgàbàǹgébè tí wọ́n pè ní mọ̀lásìkì oní ìzàháwì islam wa ìdìtọ́ọ̀lù kófìrì ìṣàfihàn islam fèyàn wá fi ìjẹ́kèjì ní pamọ́ sínú ọ̀pọ̀ ní àwọn mùsùlùmí lónìí àjọ wá kí òun mọ́ṣáláṣí nítorí àpà nítorí kóhun lórí nípa ìjẹ́ mùsùlùmí òun àwọn ìlú kan bẹ tó bá jẹ́ mùsùlùmí ló bá gbé igbá ìbò tó wọ́n náà fẹ́ dìbò òun lè wọlé

gbogbo àwọn àbá ní ó fún lówó káàkiri sáàrí náà ààrí ìmá torí ìbò rẹ̀ ẹlòmí ó bẹ́ joyè pàtí ilé tó ń bẹ́ joyè sí ìbẹ̀rẹ̀ wàmọ̀ jẹ́ mùsùlùmí òun ni lóyè jẹ́ ọmọ tí sì ni olóògbòrò ni ọ̀pá lè ní oníjàdí níjàkẹ́ni ní bàbẹ̀rẹ̀ sí kí ló bá wọn wájímọ̀ àyín alhamdulillah lákájámà ti rẹ̀ ní òun tí ń tágẹ́ẹ̀tì òun mọ́ àfi sun rẹ̀ tí ń gbìyànjú yẹ́ sùn kò yé yé yóò wà ní ẹ̀rùn náà fẹ́ jù yà ẹ̀jẹ̀ dábí jójò bó ti ń kírùn igbó wọ́n ti lọ padà tó níjàkíjàjò ó gbé yí léjì tó bá gbogbo ní ìjọ máa ṣe padà ẹ̀sùn tí kò yé tó yóò ṣàlọ tọ́rọ̀ bá wá délẹ̀ mùsùlùmí làwọn náà yóò dà àwọn gbogbo kan ẹ̀yìn mùsùlùmí tọ́jọ́ mọ̀dájú kò sí méjì lọ́dọ̀ ti kéèyàn wọ́n àbídà kejì rẹ̀ ẹ̀rí ilé ọlọ́run ní àwọ́wà ríyò lẹ́dínà àmànù ọlọ́run ọba ni aláàbò àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ọba ni kíni òun ni aláàbò àwọn onígbàgbọ́ òdodo yóò nínú zulmati ìlànà ọlọ́run ọba ń fà máa yọ láti inú àwọn òkùnkùn lọ sínú ọmọlẹ̀ wàlẹ̀dínà kápàrù áwùyà òmùtọ̀ ṣùgbọ́n àwọn tí è ṣe mú ní kèfèrí aṣẹ ìtọ́nù olùlọ̀rẹ́ tí wọ́n ní wọ́n mọ́ mú ní bàbá àtàrí yókùnrin jó náà mínà zulumáàtì mínà lórí ìlà lọ sí inú kíni àwọn ọkùnrin láìka ààbò àwọn ilé wọ̀nyí ìrònú náà wọ́n ó ń fi akọ ìjọ ìdẹ̀wọ̀n oṣù gbèrè sí ní mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn pé ọlọ́run ò lo gbólóhùn ọ̀pọ̀ fún ìmọ́lẹ̀ ṣùgbọ́n ó lo gbólóhùn ọ̀pọ̀ fún kí ni òkùnkùn zulumáàtì àwọn òkùnkùn ó wá lo nóòrù kò lo ó lo olú ọ̀rọ̀ ẹlẹ́yọ láti síngúlà fún ìmọ̀lẹ̀ tọ́bí ẹgbẹ́ ọ̀nà kí ni ọ̀nà àánú pọ̀ kùkùpọ̀ gẹ́gẹ́ bá àwọn àjẹ̀nú náà ṣe sọ nínú sírọ́pù jíǹ pé kó na tọ̀rọ̀ ìkọ kí dàda ọ̀nà kélékèlé ní kálukú àwọn ń tọ̀ gẹ́gẹ́ bá ní ìṣọ́ báwọn ọ̀nà kélékèlé yá mùsùlùmí ò gbọ́dọ̀ báwọn tọ̀ gẹ́gẹ́ àdífà láìpínlẹ̀ mọ̀sọ̀rọ̀ jù رضي الله عنه خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا وعن يمينه خطوطا وعن شماله خطوطا وقال هذا الصراط مستقيم فاتبعوه ولا تتبعوا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وجاء هذه فاعل هي ذات المسؤول

kìí ti gbogbo ọ̀nà ní wọ̀sùlá ọ̀nà kan tààrà ló dọ́pẹ̀rọ lọ́nà tó díẹ̀ wá tó ní Islam wà mẹ́yà pọ̀tàbí báyọ̀ Islam dìínà ẹni bá tán wà ní ìyàtọ̀ sí Islam tó pè ní lẹ́sìn tàbó mú lẹ́sìn ọ̀la yóò gbára ní ọlọ́run ní gbà lọ

mẹ́rìnlélógún lónìí 24 èyí ń fi yé wa wípé a ń láti máa fojú sọ́nà káàdì máa gbáradì sí fún oṣù tó tẹ̀lé tàbí sí oṣù ọ̀tọ̀ inú gbáradì tó yẹ ká ní fún oṣù ọ̀tọ̀ ní ṣíṣe òǹkà oṣù tààrà yìí Béèyàn bá mọ òǹkà rẹ̀ tẹ́lẹ̀ iye tó jẹ́ kó bẹ̀rẹ̀ sí lọ tó béèrè lọ́wọ́ àjọ́ ní kàápọ̀ látẹ́yìn. Ṣùgbọ́n kíkà ti wo ìtàlẹ̀ ní aláṣẹ o, kìí ṣe kíkà èyí gbó fújú sókè òkú sánmà ní òru àkọ́kọ́ ṣàpéjọ́ fún òpè ní àkọ́kọ́ ni tó ṣù bá lé tán tàbá lóṣù tó lé ní àbẹ̀jọ́ àkọ́kọ́ ni èmi ò rí o àmọ́ nígbà tó dijọ́ kejì ẹ̀ gbogbo ẹni mo dúró sí tí mo gbójú sókè báyìí bí mo ṣe ń wo oṣù tó lé téńté nìyẹn ṣùgbọ́n ti lé lọ́nà àwọn aláṣẹ sọ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ èdè mi ń wò yẹn ti jọ́ kejì ni èyí tẹ́lẹ̀ wá rí yẹn ni wà nípe ní wàá òde ní lọ́dọ̀ ni o tí n bá ṣe lẹ̀ ìbá tí ṣẹ̀rẹ́ ìsìláàmù sọ mọ́ ìdíṣẹ̀rẹ́ ìsìláàmù sọ ní pé láwọn aláṣẹ kà ní láti kí ni òun láàkà nígbó lórílẹ̀-èdè tiwa torí kó ṣe é ṣe lórílẹ̀-èdè mi ìjọba àpẹjọ àkọ́kọ́ kò ṣe kí ni kò lọ jẹjọ kejì gẹ́gẹ́ bí mo ṣe rí lórí wàhálà

anábì ní súnmọ́ lè rú ìyá ti yí wà àfírú lè ti fàìgbó ma àrẹ ìkò fa ṣàbánà sàlàfíìnà gbogbo ọ̀dọ́ ọ̀fẹ́bá mẹ́gbà láyé oṣù ní kẹrí bá bẹ̀rẹ̀ gbogbo ọjọ́ láìpá pé ààrẹ tán o a parí ọ̀rọ̀ oṣù ní ẹwà kẹrí àmà wá ṣe ṣe ń gbà mí kẹwàá oṣù títí kẹrẹmọ́rin fa átùmìlú ṣàbán tó ṣe gúnláwà ní ṣàbán àmẹ́bí ni ẹwà ka òǹkà ṣàbán ẹjẹ́ kó pé ọ̀rọ̀ tó pàdúdé tó bá tó wá pàdúdé òrùká ẹ̀ka ọjọ́ kọkànlélọ́gbọ̀n lẹ́ẹ̀lọ́ pè ní òru ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ọ̀dọ́ ọ̀nà pé ní ìsinta pé òní 24 ọjọ́ kẹrìnlélógún ọ̀la yíṣò òjò sátidé yàá mùsáàkù yà níbi yóò mọ̀ ọjọ́ kàrùndínlọ́gbọ̀n 25 yàá mọ̀ ní àhà ọjọ́ àláàbì sunday yóò mọ̀ jẹ́ 26 ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n ìyàwó ìsìnlẹ̀ ìlú monday yóò mọ̀ jẹ́ 27 kẹtàdínlọ́gbọ̀n

Tọ́lẹ́rù ní máa sọ pé àrẹ̀rú ṣòjọ́ ló sọ pé èyí ti rí nílẹ̀ kan nígbò wọ́n ti rí nígbò rùpa. Gbà ní òṣìṣẹ́ mẹ́, ó rí àmìlẹ̀ nípa. Èyàn lè rí. Wọ́n rí ní ṣáàkí ìgbìyànjú ìgbẹ̀jọ ìṣùgbọ́jọ ọmọ ọbẹ̀ ilé ọ́fíì àtàbáyìí àwọn ọ̀rẹ́ wa wọ́n fi hàn nílé níwájú ibi tí bọ́ọ̀dà tó rí tó dúró sí ní ọdún yìí ìgbà tí mo lọ sàkí ilé ọ̀sẹ̀ àkúgbà yìí wọ́n wá ju ilé ìlú dúró sí tó fi ní oṣù yẹn. sọ̀tọ́ ní ẹ̀rọ ìgbẹ́ yẹn ò lè rí ẹja gbìyànjú ẹ̀ tá àwọn ẹ̀yà àgbàládà kí ni bá ń ṣe gbìyànjú pẹ́ sẹ́yìn. àwọn ibi tí wọ́n ti máa rí náà wọ́n máa ń ṣe wàhálà ni àwọn mímọ̀ máa ń rìn kiri inú oríṣiríṣi àwọn yóò bo wọ́n máa tó bá wo ilẹ̀ gbogbo gbọ́nà yẹ pátá ló mọ̀ wò ń that is reflection yóò fi things yẹn pé yóò hàn láì yóò hàn tẹbá rántí yóò rán àti òṣùpá jàgbà àwọn èèyàn máa nínú anyway torí àsìkò inú ń bẹ̀ ní pé kẹ́yìn kan ní wọ́n róṣù nígbà tó bá wọn kàá ètò máa yá ẹ̀lẹ́nu yẹn ẹjọ́ òun ni tó ṣù jẹ́ tí ń jìnà táwò tí ìbẹ̀rẹ̀ ọlọ́pàá agbọ̀lẹ́ ọ̀rọ̀ eléyìí ni universal instruction eléyìí ni àṣẹ tí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi ní àdẹ́bì ní látàṣúmú ẹ̀mọ́ gbáàwẹ̀ ẹ̀mọ́ bẹ̀rẹ̀ rọ̀mọ́dá àti gẹ́ róṣù wà látún fírù pátákàrà ẹ̀ ti gbọ́dọ̀ sọ pé parí àrùn àfi kẹrẹ̀ rí fàínú gbóhùnmà àríkùn fàfìdírùlà bó bá ti wá di wípé ẹ̀rọ ìyẹn ẹ̀ṣù ǹkà ohun kárẹ́ alábì ti ṣàlàyé pé fàákìlè lóòrùn ìdàtà fàátìlélú ṣàbánà fàáfí ẹka ṣàbánà ìpé ọba eléyìí ni ìgbáradì tó mú àwọn ìgbáradì tó ga jù fún rọ̀mọ̀dọ́n ní mímọ ìjọ tí rọ̀mọ̀dọ́n bẹ̀rẹ̀ ọmọba yóò fún alábọ̀yọ́ àwọn ìlókù jẹ́ ìgbáradì kéékèèké ètò gbàgbé bẹ́ẹ̀ náà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo aláàbìmọ̀ ìgbáradì báyìí lẹ́bí bí mo sọ tẹ́lẹ̀ wípé ìwọ tó fẹ́ fa díẹ̀ jẹ sàárì àkọ́kọ́ ìgbàláyé ń bẹ fún ọ láti wọ́n adìẹ kalẹ̀ báyìí tó máa di àríjọ́ yẹn ló jẹ máa sáré kiri pàtàpàtàpàtà sáré ẹjọ́ ìní tí ìdíjẹ sàárì tó ń bára dì fún tó ìdíjẹ sàárì tẹ́lẹ̀ wọ́n fẹ́ pé ìyẹn ló wù ọ́ kó fẹ́ fi bẹ̀rẹ̀ sàárì tó fẹ́ kún jẹ ẹlọ́tẹ̀wà nínú ọjá mú gàárí ẹni bá kọ́ ọkàn sí ọ jíyàwó sàárì àkọ́kọ́ abẹ́kódódún nínú ilé ṣùmẹ́lò ní ṣùmẹ́ta ní ẹbá kó kalẹ̀ báwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ìgbà ẹ̀lọ́bẹ́ ti ọlọ́gbọ́n nílé ara àti ìgbàrí bẹ́lẹ̀ lọ́mú torí pé kọ́ máa dìgbà rẹ̀ ní ìgbà rẹ̀ tó lédé ẹ̀mí ìgbà ìjẹ ebí ṣù ló ti jẹ ìlọ kó kàpamọ́ gbogbo àwọn tó mọ̀ yẹ ìyẹn máa ń ṣe

kẹ́yìn jílì ní má rí jóòdì àwọn lálàáfíà ju oríwó lọ ó torí tí ń lọ ọsítù ní kò sí mọ́ tí ti jẹrà tán ó ń jẹrà lọ tẹ́lẹ̀ tí wọ̀ mọ́ ní tó fẹ́ lọ gbọ́ ni sì tó dé ti sọ ẹ̀dọ̀ yìí ti jẹrà tán o kò méje tó kù ní ọlọ́run sí ní tó bá fẹ́ ọmọ ìwọlúra káàkùn lágbájá fún ìmì náà ká mọ́sọ̀ pé ṣe níbi lágbájá kúrò ọmọ tí ń ṣe lágbájá ìyá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́pọ̀ látòlọ́ rẹ̀ Allahumma arina al-haqqa haqqan wà tó bẹni àti ò látàkì ọlọ́mọdéjìmọ́ àti àbá tó bẹni tó ti rò kó wà ó blẹ̀ tí ò nílè sí àlàáfíà mọ́ ọlọ́ọ̀bá ni tí ò nílè sí àlàáfíà tó tún wá fún wọn lálàáfíà dírọ̀ mọ̀jíká àmàrà ìgbógbẹ́ tó wá lálàáfíà ní wa àlàáfíà wa ọlọ́mọ́sọ́dá àti àfíà اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اتباعه وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين ọlọ́run akọ́ṣe àmọ́dé o tí ó ṣe ń ṣe àbára láti débà ní máa ń pariwo àwọn ọmọ bàbá ní ìgbìmọ̀ rọmọdọ́n tí ramadan ṣojú wa ọlọ́run bàbá ní ìgbìmọ̀ rọmọdọ́n اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا للصلاة